ló kọ́kọ́ tà kí gbogbo ẹranko igbó yòókù tó tà ìròyìn láwọlésùn ló ń dé sí etígbọ̀yìn láti iléeṣẹ́ campus radar funab ninety no frequency ẹ káalẹ́ ò gbogbo olùgbọ́ mi ẹ káalẹ́ ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì yìí bá ń fẹ́ dé èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín karimat ọláyẹmí rabiu kí n tó máa tẹ̀síwájú ẹ gbọ́ kókó tí ó wà nínú ìròyìn Ìròyìn àkọ́kọ́ tí ó wà ní ọwọ́ mi ní àṣálẹ́ tèní ni ó ní mi ò fìgbà kọ́kọ́ gbèrò láti lo sáà kan sí lórí ipò ààrẹ Muhammadu Buhari ló sọ bẹ́ẹ̀. Àjọ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ti kéde wípé àwọn ti mú lára àwọn agbébọn tó pa olùjọ́sìn ogójì nílùú Ọ̀wọ̀. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrozak wọ́n ní ẹ ta kété sí àṣìlò oògùn olóró ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ààrẹ muhammadu buhari ti tẹpẹlẹ mọ́ ìfarajìn rẹ̀ láti gbé ìjọba kalẹ̀ ní kété tí sáà bá ti parí ní ọdún tó ń bọ̀ ààrẹ ní òun ní ọ̀wọ̀ tó ga fún ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà èyí tó là kalẹ̀ wípé sáà méjì ni ààrẹ tàbí ẹnikẹ́ni tí wọ́n bá dìbò yàn ní nàìjíríà lè lò bákan náà ló ní àwọn tó gbèrò láti yí òfin padà ní ọjọ́ kìíní àná tí wọ́n gbèrò láti lo sáà mẹ́ta nípò àbùkù ni wọ́n bá bọ̀ níbẹ̀ àjọ aláàbò àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ àwọn ti tẹ àwọn afurasí kan tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù àti ìpànìyàn tó wáyé nílé ìjọsìn ìjọ àgùdà kan nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo alága àjọ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo àgbàoyè Adélẹ́yẹ Adélakùn ṣàlàyé pé àwọn mú àwọn afurasí mọ́kànléláàádọ́rin kan ṣùgbọ́n lára wọn làwọn afurasí tó lọ́wọ́ nínú ìkọlù náà wà. ní ọjọ́bọ̀ ní ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo kéde pé ọwọ́ àwọn ti tẹ àwọn afurasí kan tí wọ́n wà lára àwọn agbébọn tó kọlu ilé ìjọsìn kan ní ìlú ọ̀wọ̀ tí wọ́n sì pa àwọn olùjọsìn tí kò dín ní ogójì níbẹ̀ nínú ọ̀rọ̀ tí ó bá àwọn oníròyìn sọ akọgun adeleye ṣàlàyé pé kódà ọkọ̀ tí wọ́n fi sá àsálà kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà lọ́jọ́ náà wà ní ìkáwọ́ àwọn ní ikọ̀ àmọ̀tẹ́kùn ìròyìn tí wọ́n fi máa káàdì rẹ̀ ńlẹ̀ ní àṣálẹ́ tèmi lónìí ẹ̀ta kété sí àṣìlò oògùn olóró gómìnà Abdulrozak rọ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ni gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrozak darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lágbàáyé láti sàmì ayẹyẹ gbígbógun ti àṣìlò oògùn àti ṣíṣe fàyàwọ́ egbòogi olóró ó rọ àwọn ọ̀dọ́ kí wọ́n takété sí àṣìkọ oògùn gómìnà abdulrozak àti àwọn àjọ tó ń gbógun ti àṣìlò oògùn àti ṣíṣe fàyàwọ́ egbòogi olóró nílẹ̀ yìí NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Kwara ni ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan nílùú Ìlọrin tí í ṣe olúùlú ìpínlẹ̀ náà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ láti fi ṣàmì ayẹyẹ gbígbógun ti àṣìlò oògùn àti egbòogi olóró ti ọdún 2022 níbi tí wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àkóbá tí àṣìlò oògùn ń ṣe fún ìlera ọmọnìyàn kò ní jù báyìí lọ ní àṣálẹ́ tèmi láti iléeṣẹ́ campus trader funab ninety nine dot no frequency èyí ni òpin ìròyìn láwọlé sùn ní àṣálẹ́ ti èní ní ẹ̀kọ́ sí orúkọ mi ni rabiu karimat ọláyẹmí.